الحمد لله وكفى ثم الصلاة والسلام على محمد المصطفى وعلى آله وصحبه آل الوفا وسلم تسليما كثيرا السلام عليكم ورحمة الله وبركاته nínú ẹ̀kọ́ tí a nàlè sallallahu alaihi wa sallam tí wọ́n kọ́ wa ní pé nǹkan yọ̀ká tí kìí pọ̀jù nínú títí wọn ní sálámà kúrò òṣìṣẹ́ náà bá kọ́ wa tó ní pé tẹ́nìkan wá gba ibi ìjáde ẹnìkan gbàdú jáde wọ́n tún pàdé lọ́rin àtún tuntun sálámà mú wa abẹ́lúwa tó sọ wá lẹ́rin tí kí àti ọlọ́mọ jẹ́ ìpínrẹ̀ láyé àti láìpìyà nípa iṣẹ́ tí àwọn ìsásùwá rán wa ọ̀rọ̀ tó ní ń ṣe pẹ̀lú àgbáyé àwọn èso àti àlìjẹ̀nú bákan náà àti ààbò ọmọ ènìyàn kúrò níbi aburú wọn nínú kan kékeré èyí tí mo fẹ́ káfí tàfikún ká tó kọjá lọ sórí àwọn nǹkan tá lè lò tí ó jẹ́ ohun ìkọ́yà àti èyí tí ó jẹ́ ìlàjì àfikún tí mo fẹ́ fi kún àwọn àlàyé tàkìtẹ̀ kọjá òun ni pé àwọn àlìjọ̀nù àtàwọn èṣù olúwa dá wọn ní dídá bí tàwọn ènìyàn bá ti lọ́kùnrin ta lóbìnrin bẹ́ẹ̀ lákọ́ wà nínú àwọn náà ẹni tó sì jẹ́ abo ó wà nínú wọn eléyìí ò sì paná ìgbàgbọ́ Yorùbá náà sọ bẹ́ẹ̀ yorùbá gbà pé a ní ìṣòro kan tó máa ń bá àwọn obìnrin jà tó ń pè ní ọkọ ọ̀run wọ́n ni kóbìnrin kó máa lálà tó wọ́n bá wọn láti bọ̀ àwọn ìṣòro tó sábà máa ń tẹ̀lé eléyìí òun ni káàtì lọ́kọ gangan ti fẹ́ àbí káàtì bí má di wàhálà yorùbá sọ pé ó ní ọkọ ọ̀run èyí tá a máa sí sí rẹ̀ ayé ọ̀run náà mẹ́fà ọkùnrin kọkùnrin máa lálàá lóṣùgbọ́n gbóbìnrin ní àjọṣepọ̀ ilé ètò ajẹ́kó dìṣòro fún láti rí ìyàwó fẹ́ àbí tí ó tibẹ̀ dìṣòro tọ́lọ̀ ń bá fẹ́ láti dẹni tó sì àbíyàmà kí ló fẹ́ lè mọ̀ wá pé akọ àtabo ni wọ́n àrọ̀súlù sallallahu alayhi wa sallam wọ́n jẹ́ ká mọ̀ pé tí a bá fẹ́ wọ tọ́lẹ̀ kasọta láhùnmá inni a'udhu bika min al-khubuth wal khaba'ith ìrẹ̀ olúwa èmi ń wá àbò rẹ àti sọ rẹ kúrò lọ́dọ̀ akọ àjànú àtàbò wọn gbọ́lọ̀ ìjẹ́ àmà pé wọ́n jẹ́ takọ tàbò àwọn náà ní ilé productive system báwọn ọmọ èèyàn náà ṣe ní atakọ wọn atabo wọn ni wọ́n jálá burú tí wọ́n bá ti jẹ́ ṣàyàpé atakọ wọn atabo wọn ni wọ́n jẹ́ aláburú tí wọ́n bá ti di ẹni tí ń bá èsù ṣiṣẹ́ nínú àwọn ọ̀nà èyí táwọn èèyàn máa fi ń dojúkọ ìṣòro àlùjọ̀nú àbí èṣù òun ni lílo ẹ̀yọnú ayé àwọn Yorùbá láwọn ogun burúkú yìí wọ́n gbà pé ẹni tó bá ti lò ó kódà tó bá bá wọn pàdé wọ́n mọ̀ yọ́nú sẹ́ni yẹn ni dípò fún oṣù eléti wọ́n ní ẹ̀bẹ̀ ẹ̀bẹ̀ àwọn àgbà